ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ó ní àwọn ọ̀rọ̀ tí ó ga èrè náà a ó kà látinú ìwé Hébérù orí kọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n Hebrews eleven twenty six ó kà báyìí pé ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tí ó pọ̀ ju àwọn ìṣúra Íjíbítì lọ nítorí tí ó ń wo èrè náà onígbàgbọ́ tí a ti yà sọ́tọ̀ gbọ́dọ̀ ní èrè náà ní ọkàn rẹ̀ àti nínú èrò rẹ̀ ní ìgbà gbogbo nísinsìnyí ó yẹ kí ó yé wa wípé ìyàsọ́tọ̀ wa ó jẹ́ sí ọlọ́run àti fún ọlọ́run nìkan ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó dára láti fi èrè ọlọ́run sí inú ìrántí wa ní ìgbà gbogbo èrè náà pọ̀ débi wípé ó fi gbogbo ohun ìgbádùn tí ayé yìí ní fún wa sí ẹ̀gbẹ́ kan nítorí náà nígbà tí a bá gbé èrè ọlọ́run àti àwọn ohun tí ó dàbí ẹni pé ó dára tí ayé yìí ní láti fi fúnni sí ẹ̀gbẹ́ ara wọn ohun tí ó ń wuni tí ayé yìí fi ń fani lójúmọ́ra yóò sọ ipò rẹ̀ nù. èrè náà ń wá pẹ̀lú ògo eléyìí tí ayé yìí kò ní irú rẹ̀ tí òye rẹ̀ kò sì lè yé wọn. kódà àwa fúnra wa a ò lè ní òye pípé nípa ògo yìí tàbí ohun gbogbo tí ó dìrọ̀ mọ́ tí ó dìrọ̀ mọ́ èrè tí ó wà nínú Kristi. No ṣùgbọ́n ohun kan tí a mọ̀ ni wípé ó ní ògo fífi èrè náà sí ọkàn ó ń fún wa ní ayọ̀ kódà ní àárín ohun gbogbo tí ó dàbí ìdojúkọ tàbí ìjìyà tí a ń faradà fún Kristi nínú ìyàsímímọ́ wa fún Olúwa wa ó ń pa wá mọ́ kúrò nínú jíjẹ́ ẹni tí à ń kẹ́dùn fún gẹ́gẹ́ bí ẹni tí ó ń jẹ ìyà nítorí òfin olúwa wa ṣùgbọ́n ó mú kí ayọ̀ wa kí ó ru sókè kí ó sì máa kún nínú olúwa ẹ rò nípa Stephen ẹni tí à ń sọ lókùúta pa tí ọ̀run sì ṣí tí ó rí ọ̀run ẹ ó rí wípé nígbà tí ẹ bá rò nípa Stephen bíbánikẹ́dùn kò sí nínú àwọn ohun tí yóò wá sí ọkàn yín nígbà náà fi èrè náà sí ọkàn bíbélì sọ nípa jésù ó wí báyìí wípé ẹni tí nítorí ayọ̀ tí ó wà ní iwájú rẹ̀ ó fi ara da ikú àgbélébù kí kẹ́gàn ìjìyà àti ìtìjú náà tí ó ń bẹ ní iwájú rẹ̀ nísinsìnyí ó jókòó ní ọwọ́ ọ̀tún olódùmarè ní ọ̀run gẹ́gẹ́ bí ìwé ebérù orí kejìlá ẹsẹ̀ ìkejì abala tí ó gbẹ̀yìn rẹ̀ ti sọ fún ni pọ́ọ̀lù ó ń sọ̀rọ̀ nínú ìwé kọ́rìntì kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ìkejìdínlógún second corinthians chapter four verse seventeen and eighteen nípa èrè tí ó wà níwájú wa ó wí fún wa pé a ní ògo ayérayé náà eléyìí tí ó ga ju ohunkóhun tí ayé ìsinsìnyí eléyìí tí à ń pọ́n lójú lè fi fúnni nínú Kristi àti wípé eléyìí gan ni ohun tí à ń retí máa lọ sínú ayé lónìí kí o dúró fún Kristi ṣinṣin ní gbogbo ọ̀nà rẹ tẹ ojú rẹ mọ́ ọ lára kí o sì máa fi èrè náà sí ọkàn ó jẹ́ ohun tí ó ga ó jẹ́ ohun ayérayé jẹ́ kí o fi ayọ̀ kún ọkàn rẹ gẹ́gẹ́ bí ìwé pétérù kínní orí kẹrin ẹsẹ̀ kẹtàlá ti sọ. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. àyọkà látinú bíbélì lónìí kíka májẹ̀mú titun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú titun jálẹ̀ lónìí yìí a láti inú ìwé máàkù orí kọkànlá àti ìkejìlá ẹ máa bá wa ká lọ. máàkù orí ìkọkànlá nígbà tí wọ́n súnmọ́ jerúsálẹ́mù nítòsí bẹ́tífágè àti bẹ́tánì ní orí òkè ólífì ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ẹ lọ sí abúlé tí ẹ ń wò ní ọ̀kánkán yìí bí ẹ bá ti wọ inú rẹ̀ ẹ ó rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí ẹnikẹ́ni kò gùn rí tí wọ́n so mọ́ èèkàn ẹ tú u kí ẹ fà á wá bí ẹnikẹ́ni bá bi yín pé kí ló dé tí ẹ ń tú u kí ẹ dáhùn pé olúwa fẹ́ lò ó ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ti lò ó tán yóò dá a padà síbẹ̀. wọ́n lọ wọ́n rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tí a so ní ẹnu ilẹ̀kùn lóde lẹ́bàá títì wọ́n bá tú àwọn kan tí wọ́n ti jókòó níbẹ̀ bí wọ́n pé kí ló dé tí ẹ̀ ń tú kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n bá dá wọn lóhùn gẹ́gẹ́ bí jésù ti wí fún wọn àwọn ènìyàn náà sì yọ̀ǹda fún wọn. wọ́n bá fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá sí ọ̀dọ̀ jésù wọ́n tẹ aṣọ wọn sí orí rẹ̀ jésù bá gùn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tẹ aṣọ wọn sí ọ̀nà àwọn mìíràn tẹ ẹ̀ka igi tí wọ́n ya ní pápá àwọn tí ó ń lọ níwájú àti àwọn tí ó ń bọ̀ ní ẹ̀yìn kígbe hòsánà hòsánà olùkúlẹ̀ tí kò yọ orúkọ olúwa ìbùkúnlẹ̀ ìjọba tí ń lọ ìjọba dábìlì lọ́la wa hòsánà ní òkè ọ̀run ní òkè ọ̀run. nígbà tí ó wọ jerusalem ó wọ àgbàlá tẹ́ḿpìlì ó wo ohun gbogbo yíká nítorí ọjọ́ ti lọ ó jáde lọ sí bẹ́tánì pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ní ọjọ́ kejì bí wọ́n ti ń jáde kúrò ní bẹ́tánì ebi ń pa á ó rí igi ọ̀pọ̀tọ́ kan tí ó ní ewé lókèèrè ó bá lọ wò ó bí yóò rí èso lórí rẹ̀ nígbà tí ó dé ìdí rẹ̀ kò rí ohunkóhun àfi ewé nítorí kò tí ì tó àkókò èso jésù wú fún igi náà pé. kí ẹnikẹ́ni má rí èso jẹ lórí rẹ̀ mọ́ láé. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́. nígbà tí wọ́n dé jerúsálẹ́mù jésù wọ àgbàlá tẹ́ḿpìlì lọ ó bá bẹ̀rẹ̀ sí ilé àwọn tí ń tà àti àwọn tí ń rà jáde tábìlì àwọn onípàṣípààrọ̀ ó da ìṣọ̀ àwọn tí ń ta ẹyẹ lérú kò jẹ́ kí ẹnikẹ́ni gbé ohunkóhun la àgbàlá tẹ́ḿpìlì kọjá ó pé. wọ́n á wà nínú àkọsílẹ̀ pé ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè ni a máa pe ilé mi ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sápamọ́ sí. nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn òmòfin gbọ́ wọ́n ń wá ọ̀nà tí wọ́n yóò fi pa á ṣùgbọ́n wọ́n bẹ̀rù rẹ̀ nítorí ìyàlẹ́nu ni ẹ̀kọ́ rẹ̀ jẹ́ fún gbogbo ènìyàn. nígbà tí ọjọ́ rọ̀ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jáde kúrò ní ìlú. nígbà tí ó di òwúrọ̀ bí wọ́n ti ń kọjá lọ wọ́n rí tí igi ọ̀pọ̀tọ́ àná ti gbẹ pátápátá láti orí dé gbòǹgbò pétérù wá rántí ọ̀rọ̀ àná ó wí fún jésù pé. olùkọ́ni wo igi ọ̀pọ̀tọ́ tí o fi gégùn ún ó ti gbẹ. jésù dáhùn ó wí fún wọn pé ẹ ní ìgbàgbọ́ nínú ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹnikẹ́ni bá wí fún òkè yìí pé sídìí kúrò níbi tí ó wà kí o bọ́ sí inú òkun tí kò bá sí iyèméjì ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí fún un nítorí èyí mo fẹ́ kí ẹ mọ̀ pé ohun gbogbo tí ẹ bá béèrè nínú àdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí i gbà bẹ́ẹ̀ ni yóò rí fún yín nígbà ẹ bá dìde dúró láti gbàdúrà ẹ dáríji ẹnikẹ́ni tí ẹ bá ní ohunkóhun nínú sí kí bàbá yín ọ̀run lè dárí ẹ̀ṣẹ̀ yín jì bí ẹ kò bá dáríji ènìyàn bàbá yín ọ̀run kò ní dárí ẹ̀ṣẹ̀ yín jì wọ́n tún wá sí Jerusalem bí Jésù ti rìn kiri nínú tẹ́ḿpìlì àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń bi í pé irú àṣẹ wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó fún ọ ní àṣẹ tí o fi ń ṣe wọ́n. jésù dá wọn lóhùn ó ní n ò bi yín léèrè ọ̀rọ̀ kan ẹ dá mi lóhùn èmi náà wàá sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí ìrìbọmi tí johannu ń ṣe láti ọ̀run ni ó ti gba àṣẹ ni tàbí láti ọwọ́ ènìyàn ẹ dá mi lóhùn. nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn jiyàn pé. bí a bá wí pé láti ọ̀run ni yóò sọ pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ àbí kí á wí pé láti ọwọ́ ènìyàn ni. wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn ni ó gbà pé wòlíì tòótọ́ ni Jòhánù wọ́n bá dá Jésù lóhùn pé. àwa kò mọ̀. nígbà náà ni Jésù sọ fún wọn pé. èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí fún yín. Máàkù orí kejìlá jésù bẹ̀rẹ̀ sí fi òwe bá wọn sọ̀rọ̀ pé. ọkùnrin kan gbin àjàrà sínú oko kan ó sì ṣe ọgbà yí i ká ó wa ihò ìfúntí sí ibẹ̀ ó kọ́ ilé ìṣọ́ ó gba àwọn alágbàro tí yóò máa mú nínú èso àjàrà fi ṣe owó ọ̀yà wọn lẹ́yìn náà ó lọ sí ìdálẹ̀ nígbà tí ó tó àkókò ó rán ẹrú rẹ̀ kan lọ sí ọ̀dọ̀ àwọn alágbàro náà pé kí ó lọ gbà nínú èso àjàrà wá lọ́wọ́ wọn ṣùgbọ́n nínà ni wọ́n nà án wọ́n bá lé e padà ní ọwọ́ òfo ó tún rán ẹrú mìíràn lọ sí ọ̀dọ̀ wọn wọ́n lu òun lórí ní àlùbẹ́jẹ̀ wọ́n sì dojú tì í nígbà tí ó rán ẹrú mìíràn lọ pípa ni wọ́n pa á bẹ́ẹ̀ ni wọ́n ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú mìíràn wọ́n lu àwọn kan wọ́n pa àwọn mìíràn ó wá ku ẹnìkan tí í ṣe àyànfẹ́ ọmọ rẹ̀ òun ni ó rán sí wọn gbẹ̀yìn ó ní wọn yóò bu ọlá fún ọmọ mi ṣùgbọ́n àwọn alágbàro náà wí láàrin ara wọn pé àrólé rẹ̀ nìyí ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ jẹ́ tiwa nígbà náà ni wọ́n mú wọn pa á wọ́n bá wọ́ jù sẹ́yìn ọgbà àjàrà kí ni ẹni tí ó ní ọgbà àjàrà náà yóò ṣe yóò wá yóò pa àwọn alágbàro wọn nì yóò sì fi ọgbà àjàrà rẹ̀ fún àwọn alágbàro mìíràn ẹ kò tí ì kà á nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì igun ilé iṣẹ́ olúwa ni èyí ìyanu ni ó jẹ́ ní ojú wa. àwọn olórí àlùfáà àwọn amòfin àti àwọn àgbà ń wá ọ̀nà láti mú un nítorí wọ́n mọ̀ pé àwọn ni ó ń pa òwe yìí mọ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn wọ́n bá kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n bá tiwọn lọ. wọ́n rán àwọn kan nínú àwọn Farisí àti àwọn ọ̀rẹ́ Hẹ́rọ́dù sí láti lọ gbọ́ tẹnu rẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n bi í pé. olùkọ́ni sọ fún wa ṣé ó tọ̀nà pé kí a máa san owó orí fún késàrì ni àbí kò tọ̀nà. ṣùgbọ́n jésù mọ àgàbàgebè wọn ó wí fún wọn pé. kí ló dé tí ẹ fi ń dẹ mí ẹ mú owó fàdákà kan wá fún mi kí n rí i. wọ́n fún un ní ọ̀kan ó wá bi wọ́n pé. àwòrán àti àkọlé ta ni ó wà ní ara rẹ̀ yìí. wọ́n ní. ti késàrì ni. Wani, nígbà náà ni jésù wí fún wọn pé. ẹ fi nǹkan tí ó bá jẹ́ ti késárì fún késárì ohun tí ó bá sì jẹ́ ti ọlọ́run ẹ fi fún ọlọ́run. ẹnu yà wọ́n púpọ̀ sí ìdáhùn rẹ̀. ní àkókò náà àwọn sadusi wá sí ọ̀dọ̀ rẹ̀ àwọn sadusi ni wọ́n ní kò sí ohun tí ń jẹ́ àjíǹde òkú wọ́n ní. olùkọ́ni Mósè kọ òfin kan fún wa pé bí ọkùnrin kan bá kú tí ó fi aya sílẹ̀ tí kò bá ní ọmọ kí àbúrò rẹ̀ su aya rẹ̀ lópó kí ó lè ní ọmọ ní orúkọ ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n-tàbúrò méje kan wà èyí èkíní fẹ́ aya ó kú láì ní ọmọ èkejì su aya rẹ̀ lópó ṣùgbọ́n òun náà kú láì ní ọmọ ẹ̀kẹta náà kú láì ní ọmọ bẹ́ẹ̀ ni àwọn méjèèje ṣáàṣe kú láì ní ọmọ nígbẹ̀yìn gbogbo wọn obìnrin náà kú nígbà tí ó bá di ọjọ́ àjíǹde ìyàwó ta ni obìnrin yìí yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé àwọn méjèèjì ni ó ti fi ṣe aya. jésù dá wọn lóhùn pé ẹ ti ṣìnà pátápátá àṣé ẹ kò mọ ìwé mímọ́ tàbí agbára ọlọ́run nítorí nígbà tí àwọn òkú bá jíǹde kò sí pé à ń gbé ìyàwó tàbí à ń fa obìnrin fún ọkọ ṣùgbọ́n bí àwọn áńgẹ́lì ọ̀run ni wọn yóò rí i nípa ti pé a ó jí àwọn òkú dìde tàbí a kò ní í jí wọn ẹ kò tí ì kà nínú ìwé Mósè níbi ìtàn ìgbẹ́ tí iná ń jó bí ọlọ́run ti wí fún Mósè pé èmi ni ọlọ́run abrahamu àti ọlọ́run isaki àti ọlọ́run jacobu èyí ni pé ọlọ́run kì í ṣe ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè nípa ìbéèrè yìí ẹ ti ṣìnà pátápátá. amòfin kan lọ sí ọ̀dọ̀ jésù ó gbọ́ bí wọ́n ti ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ó wòye pé jésù dá wọn lóhùn dáradára ó bá béèrè pé. Èwo ni ó ṣe pàtàkì jùlọ nínú gbogbo òfin? Jésù dáhùn pé, èyí tí ó ṣe pàtàkì jùlọ nìyí. Gbọ́, Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa nìkan ni Olúwa. Kí ìwọ fẹ́ràn Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ, àti pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ, àti pẹ̀lú gbogbo iyè inú rẹ, àti pẹ̀lú gbogbo agbára rẹ. Èyí tí ó sì sì kejì ni pé, kí ìwọ fẹ́ràn ẹnìkejì rẹ bí o ti fẹ́ràn ara rẹ kò sí òfin mìíràn tí ó tóbi ju èyí lọ. amòfin náà wí fún un pé. bẹ́ẹ̀ gan-an ni olùkọ́ni òtítọ́ ni ó sọ pé ọlọ́run kan ni ó wà kò sí òmíràn lẹ́yìn rẹ̀ àti pé kí a fẹ́ràn ẹnìkejì wa bí a ti fẹ́ràn ara wa tayọ gbogbo ẹbọ sísun àti ẹbọ yòókù. nígbà náà ni jésù ṣe àkíyèsí pé ó fi òye sọ̀rọ̀ ó wí fún un pé ìwọ kò jìnnà sí ìjọba ọlọ́run. kò sì sí ẹnìkan tí ó ní ìgboyà láti tún bí ní ìbéèrè kankan mọ́. bí jésù ti ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì ó béèrè pé. báwo ni àwọn amòfin ṣe wí pé ọmọ dáfídì ní kristi dáfídì fúnra rẹ̀ wí nípa ìmísí ẹ̀mí mọ́ pé olúwa wí fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí wọn ò fi fi àwọn ọ̀tá rẹ sí abẹ́ ẹsẹ̀ rẹ nígbà tí dáfídì fúnra rẹ̀ pè é ní olúwa báwo ni ó ti ṣe jẹ́ ọmọ rẹ̀. pẹ̀lú ayọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń fetí sí ẹ̀kọ́ rẹ̀ jésù sọ nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ ṣọ́ra fún àwọn amòfin tí wọ́n fẹ́ràn àti máa wọ agbádá ńlá káàkiri òde kí ènìyàn máa kí wọn ní ọjà àti láti gba ìjókòó pàtàkì ní ilé ìpàdé wọ́n fẹ́ràn ipò ọlá ní ibi àsè wọ́n a máa jẹ ilé àwọn opórun wọn a máa gbàdúrà gígùn nítorí àṣehàn ìdájọ́ tí wọn yóò gbà yóò le púpọ̀. bí jésù ti jókòó lọ́kànkan àpótí owó ó ń wò bí ọ̀pọ̀lọpọ̀ ti ń dá owó sínú àpótí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́rọ̀ ń dá owó púpọ̀ sínú àpótí owó nígbà náà ni tálákà opó kan wá ó dá éèpìnì méjì tí ó jẹ́ kọ́bọ̀ kan sínú àpótí jésù wá tọ́ka sí èyí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní mò ń wí fún yín gbangba pé opó tálákà yìí dá owó ju gbogbo àwọn tí ó dá owó sínú àpótí lọ nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ni àwọn yòókù ti mú ohun tí wọ́n dá ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó dá gbogbo ohun tí ó ní àní gbogbo ohun tí ó fi ẹ̀mí tẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti ilé ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.